بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه is the question. So, by the question, okay. That is your master's. Tẹ́ bá sọ tí ẹ bá sọ pẹ̀lú àbí òye. Sọ ìgbà mi sọ ṣùgbọ́n ó jẹ́ pẹ̀lú nítawọn onímọ̀ ti sọ náà síwájú. A ti sọ ọ̀dọ̀ irú nǹkan báyìí dáadáa. So nípa pé n tí ọmọ ọ̀dẹ́bẹ̀ ni pé ó tàrọ̀ rí iye tàrọ̀ ti yàn kí. So ṣe pé àwọn kan sọ pé dandan ni kí àwọn kan sọ pé tó gbọ́dọ̀ kí ju eleven lọ pẹ̀lú ṣáfì àti wítìrì so a ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn ọba ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ọba àwọn onímọ̀ tí wọ́n sọ pẹ̀lú ìjọba tí wọ́n wọn kò forí jẹun tán sáláì nù wọn àti bẹ́ẹ̀ kọ́ pé ó jẹ́ kí wọ́n kí wọ́n kó fún wọn káwọn náà dáadáa kó jẹ́ kí bẹ́ẹ̀ yẹn kálukú dá gbọ́n àtọ́ lẹ́nu so that the yam of lẹ́yìn ti ń jẹ́ ìrùn tá kí Tẹ́lẹ̀ àǹkìní bẹ́ẹ̀ bùjá ń dáa pẹ̀lú ìtàn rẹ̀. Ìtàn rẹ̀ ń pè tàbí olórí ìyá ti sọ́jà ń bẹ̀rẹ̀ ìrìn. Ìtàn rẹ̀ ń pè tàbí rẹ̀. Ẹ̀gbà tán máa ń pè yàmù lẹ́yìn, ẹgbẹ́ kẹ̀ yàmù lẹ́yìn. So, tahajjud, ètò ẹni pè tahajjud, tahajjud ló gbé láti So, ni pé kò ní rákàtà ni èèyàn láti máa kékeré tí àwọn padà kọjá rẹ̀. Ṣé ọyẹ wa, ilé So, bí ọlọ́run tí wọ́n bá ń tọrọ lẹ̀ síláwọn àti àlẹ́ mẹ́lẹ́ ilá kọjá láwọn rí kírun lóru tàbí sọ̀tẹ̀ kẹ́yà tó lè lẹ́yìn ọlọ́run sọ pé báyà alákàbá yìí ọkà sọ̀tẹ̀ so ọlọ́run sọ pé báyà ọ̀run nílá ní ìfàtàhẹ́jà náà fi lọ́tà láì àṣà ń àtàkàrà bí làwọn kan ọlọ́run sọ pé báyà alákàbá yìí lọ́tà láì azọgbé anabi fákì mọ́kànlá sọ̀bẹ̀sẹ̀ pẹ̀lú wítìrì bẹ́ẹ̀ pẹ̀lú wítìrì yẹn pé wọ́n kì í mẹ́sì ṣáfì wọ́n ti rẹ̀ tọ́lá mẹ́ta ọdún mẹ́lò Ada ádà kìtàtìn wọn kìtàtìn sọ̀tẹ̀ sọlọ́lọ́ sọlọ́lọ́ wọn sì kí seven wọn sì kí nine ìgbà tó kọ́ tà nábì eleven sódà tá a rí pa tí wọ́n kí seven tí wọ́n kí nine tí wọ́n kí thirteen tí wọ́n kí eleven so ó lọ àwọn kílẹ̀ ó lọ àwọn táàbì ṣe ọ̀tàkùnrin àwọn sọlọsọlọ so eh, pé tí ìtàsán pẹ́ dára kí wọ́n máa wí pé tó dáa jù tí à ń kí iná ní kí náà iná ní eleven torí pé iná làná bí ṣe kí náà iná làná bí kí ju náà so lọ́wọ́ jẹ́ pé ní áfíríkà ṣe tán tí ọkọ̀ mọ̀tà yẹn kí áfíríkà o ọ̀nà kọjá tàṣí àbí kọjá lẹ́nu àbí àbí lọ́kọ́jọ́ fún mẹ́wàá wọ́n fi mẹ́wàá kí tàbí àbí lásán wọ́n wà fi mẹ́ta kí jáfà tó ti kọjá lẹ́nu àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kíláṣà wọ́n wà kí mẹ́ta wọ́n fi kí sábà fi ti kọjá lẹ́nu mọ́kànlá àbí so àwọn àwọn lẹ́mẹ́sẹ̀ kí twenty under Hanabila twenty láìsí ṣáàtìwìtì láìsí ṣáàtìwìtì àtìwìtì so tí wọ́n ṣáàtìwìtì máa jẹ́ twenty three tàbí sí maka haram méjì kí ni wọ́n kí twenty three twenty tàbí àṣà fifty mẹ́ta jẹ́ ṣáàtìwìtì náà ṣáàtìwìtì so ṣe bá sì wá àwọn mọ́sáàsì tó wà ní wọn Mẹ̀dínà nínú Mẹ̀dínà yàtọ̀ sí ká àti mọ́sáfà wà ní maka àti sára maka àtàwọn riyal ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kí twenty bí eleven bí thirteen àti kí twenty bí one láti bí ọ̀rọ̀ lẹ́mú fi hí fi lè sáà láàyè ọ̀bẹ so tí wọ́n bá ti àwọn ẹlòmíràn sì wọ́n kì í thirty nine thirty six wọ́n jẹ́ tàbí ọ̀bẹ̀rẹ̀. So three is not the international meeting. Etí àwọn tí wọ́n fi ṣe Adáta ní Ṣadàgbẹ́ táwọn bá kí ní tọ́pọ̀ bá wọn. Etí àwọn ọmọ kàánù Kùránì, wọ́n fi lórí kí ọ̀rọ̀ kà tí wọ́n kí ọ gbọ́ etí wọ́n pè é. Yóò ṣe kí So tí wọ́n bá kí twenty percent náà sọ́fà sọ́fà kọ̀ọ̀kan. Lágbèjì rẹ̀. Fẹ́tí ẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn bí wọ́n ti sọ bí wọ́n ti pè ní wọ́n ti pè ní wọ́n ti pè ní vanity ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ thirty six bẹ́ẹ̀ ẹ̀yọ́ tó ń sọ pé tó tún kéré tún ju yóò tún kéré sí twenty one tàbí so lọ́dọ̀ bẹ́ẹ̀ náà àti a ní ẹni pé títa dákì àbí tó fọ́nà sí pé nínú ọ̀gá ìṣiṣẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ìbádá bẹ́ẹ̀ ó tún ṣe fi ẹ́ ó tún yóò tún lé ju ọjọ́ lásán lọ ibi tí wọ́n ti tí wọ́n ti kí tí táwọn náà kè kò ní pọ̀ tó etí àwọn tó gé mẹ́sàn-án tí wọ́n kè àbí táwọn tàtí nìyẹn. ṣùgbọ́n àwọn tí wọ́n ké taxis náà àwọn náà tó sọ pé táwọn tí wọ́n ké ké twenty táwọn náà ṣe ké ọ̀sẹ̀ kéde. so nítorí bá ti wá ń rọ ìyàmá masters lọ́rùn sójà. So náà pẹ̀lú àwọn àyè màtí wọn fún wa kọ́nà kọ́ sí ọ̀dọ̀ àyè màtí wọn fún wa ọkọ̀ sọ́nà sí ọmọ ni wọn ọ̀dọ̀ àyè mà ni wọn ìmáàmù ni wọn ọlọ́kọ̀ sọ́nà sí kánú rí ìtàn sí wọn so that ọlọ́kọ̀ sọ́nà sí káyẹ tó bá ti ṣe kí nígbà tó gbọ́dọ̀ mẹ́rin mọ́sálásí haram tí ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà bá rí ẹlòmíì lọ́jọ́ pé ìgbàlagbà abẹ́ tó rẹ̀ wàhálà yóò ti tán èèyàn máa wò ẹjẹ bí àwọn àti ẹ̀dá lọ tẹ́lẹ̀ àgbàlagbà ní ìtàn ìtàn dáhùn sí ìmúra bọ́dà tó ń ta wá kéke láti ṣe mẹ́ta máde má lọ sí òtẹ́ẹ̀lì máde má lọ sí ìjáde sí àbẹ̀bẹ̀ má lọ sí ilé wọn kàn á jẹ nǹkan tí wọ́n ṣe lókè wọ́n so that náà àwọn àwọn òkè sùkánà náà kí wọ́n lè yàn so kí wọ́n máa lé ìlànà ìlú wọn ṣe lẹ́tà bá sì lé kí wọ́n á sí ilé ẹ̀ ẹ̀yẹ́ lè jókòó díẹ̀ tí wọ́n bá ti ẹ̀ka lè sinmi balẹ̀ ẹ̀yẹ́ lè tí wọ́n bá ti tà tí wọ́n bá rẹ̀ lé lò ẹ̀yẹ́ lè tẹ́lẹ̀ pé yóò bá ti rẹ̀ nínú ìlà jẹ́ ẹ̀yẹ́ lè jókòó tí wọ́n máa kí lọ́dún ọba tó yá tí wọ́n bá ti rẹ̀ nínú ilé ẹ̀yọ́ tó dìde so dọ́tọ̀ náà ní yàrá rẹ̀ kún járe lọ́fà lẹ́kùn ọ̀pọ̀ gbogbo àti ìyá ìjọ tí a bá ṣe sẹ́kìn náà ti àríkàn ní ẹ̀fẹ́ sí ìgbà tí a máa pè é àbọ̀ tó ń jẹ́ ẹ̀tọ́ tó ní padà àfi tí náà àfi ẹ̀mí ọlọ́mọdé ojúgbọ́dé mọ́ bẹ́ẹ̀ ó ti ṣe lókè ní báwo ni kọ́là ní bá kí ní bá kí rọ́kà àgọ́rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kí rọ́kà táyà méjì méjì mọ́sáàsì yọ̀ mí àwọn tí ò ní wà ní wọn àyédèkọ́ ni. dáàdi Muhammad dáàdi Sultan àwọn tí ò wà ní wà wọ́n sọ̀rọ̀ abájáde àbí lẹ́yìn náà rákà àbáwọn àwọn ọmọ sọ pé rákà ìpọ̀ ẹ̀wá ọ̀nà rákà ìpọ̀ tó ẹwà tó rákà wọn sọ̀rọ̀ tí rákà wọn náà so ẹ́ lẹ́yìn wọn tó ṣe kí so that ọ̀bẹ lọ́wọ́ ní kíní so ẹni tí a sì ń ṣe pé àwọn àyè máa dáná kírun fún wa àwọn yàrá ìgbà wọn ẹni pé wọn kọ sí wọn lẹ́sìn àjọ fa gbógun ọ̀gbọ́n akẹ́bí ọjọ́ lásán ní on lójú ìrìnàṣẹ́lẹ̀kì la wọ́n ní àjò wọ́n sọ́tàdì la ní wọ́n ìṣẹ̀lẹ̀kì ṣùgbọ́n on pé on on wọ́n try kí wọ́n on kíni on try kí c'est tètè tó ti ẹ̀rì pé wọ́n ṣe àyè àyè náà on a on so that's ìkànnì tá a bá tún ṣe gbéná àwọn yóò ní rákà yìí ti pọ̀ jù kódà bóyá jọ ọ̀nà àwọn kan kọ̀m̀pléè ẹnì ní kò sí tí wọ́n ṣe ọ̀nà kọ́ṣà bí kí àwọn pẹ̀lú láti dàda stinky kódà tó àkọ́kọ́ ti tọ́ lọ́pẹ́ ọkọ̀ bọ̀ tí àbúrò ayélujára sọ pé tí àbúrò ayélujára máa ń sọ láàrin fílẹ̀ lórí ìmọ̀ fi ń sọ irú àbúrò ayélujára ní wọ́n fẹ́ fi lè kí wọ́n pé kùrá mi ti ṣùgbọ́n fíìmù ẹlòmíì wọn fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń bá ní fíìmù náà ṣùgbọ́n wọ́n sì tó ti àṣìṣe ti àṣìṣọ́lá tó ṣàkóso sí i. àbí báwọn ní ṣẹ̀fẹ̀ kìí máa ṣe kásọ̀dé ogun rákà kásọ̀dé ogun rákà kí ẹgbẹ́ tí wọ́n pè é wọ́n máa gbọ́ lóṣù pé jáde lọ ẹ̀wọ́n ló ló pè é. ẹ́ ẹ́ so. So that's uh, second one. àwọn akọ́ṣà mi àbí láti láti kí app àbí ọ̀kẹ́ báyìí ti fi báyìí bá gba àti kí ẹ̀rí báyìí sọ mẹ́jọ ẹ̀tọ́ ti fi torí báyìí àwọn àti àwọn òbí àbí náà pé wọ́n ń kọ́ ọmọ ha ẹni tó bá ti tó kí wọn lọ́nà ọ̀rọ̀ náà dáadáa wọ́n sì kó kí pẹ̀lú bí màá tó tẹ̀lé tàbí sọ̀sọ̀ wọ́n ń kọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lánàá ti sábà gbàdúrà àti ìrẹsà lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run fi ọ̀rọ̀ ẹ̀sìn tó sì síwájú náà fún nínú hadith tó yàtọ̀ sísẹ náà ìbára tó wà ní bẹ́ẹ̀sì màmá ta àṣà tó ti lé àyíká sísẹ ọ̀nà tó ń ṣàbàkóso náà fún wa àti ìṣètò ìṣètò bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè àtẹ̀ ẹ̀tọ́ àbẹ̀ tàtúnṣe ọ̀nà pé ọ̀rọ̀ máa lọ́la ju tí a bá ṣàlàyé lọ́la ọ̀tàbádẹ́gbẹ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé kò sí ètò tó àfirákà méjì náà sẹ́yìn pé àwọn ọgbọ́n bẹ́ẹ̀ ayé ọjà ẹ̀kọ́ dà ní ọ̀rẹ́ yẹn lẹ́yìn tọ́jà pé èyí tó lọ́la jù àwa náà tún ṣe èyí tó lọ́la jù ọgbẹ́ àti ṣe kátíkọ́ ẹ̀rọ tó gbé kàkàlẹ̀ ẹ̀yọ́ ti gbé olóṣùmọ́ olódodo ìgbà àjò ọ̀tẹ́kọ̀ọ́sẹ̀ náà tí ó wà ní àwọn tó ń kàn sí pé ẹni tó náà fún àlàáfíà tó ṣe gbẹ̀dẹ̀ lẹ́nu irú ọmọ tó ń tí àwọn nílò tó bá gbé nǹkan ní ìdára ayé ẹ wọ táwọn ló fi gbó náà àwọn àìsà bá ní kí wọ́n kálùkù bí wọ́n sọ pé kálùkù àwọn èèyàn tí wọ́n ní kí kálùkù wa ká bàtà ten thousand níbi kan sí tí wọ́n dá wa dé bá ní ọ̀nà tí dáre sí wa wọ̀ lẹ́yìn wákàtí kan ẹ̀tọ́ bá ti kò ní kíni ẹ̀sìn pé lórí ìgbà ìgbà o. ṣé ọ̀pọ̀ wa gbọ́ àgbà nígbó ó dá ẹjọ́ lọ ibiṣẹ́ ń bẹ́ nu wa ẹjọ́ wa láti ibiṣẹ́ ń bẹ́ nu wa tó máa fẹ́ kí wọ́n kún níwà ẹjọ́ ṣe. kò sí ẹjọ́ fi ibiṣẹ́ náà kò sí ẹjọ́ wọn lọ ibiṣẹ́ náà yóò sì wá yóò sì lọ́wọ́ láti bẹ̀. ọmọ náà kà sí ẹjọ́ yóò kí. so àwọn kan yẹn ẹ ẹ ó tún jẹ́ so à ń lò wọ́n pé kó máa mọ́ wọn la àwọn tí wọ́n ti gbọ́ máa tàbí lọ́dún tí wọ́n pé yóò lọ́dún lè fa kí díẹ̀ ó ti yàtọ̀ sí àti ti máa là lọ́dún lè fún un. àtàwọn nǹkan bá bẹ̀rẹ̀ lọ́sùn ìgbà táwọn bẹ̀rẹ̀ so wọ́n tẹ̀ wọ́n tẹ̀ gan mi náà tẹ̀ gan wọ́n tẹ̀ gan mi ó bà kíni náà wọ́n fi pẹ́ẹ́lí ẹ̀sìn ká lágbègbè nípa ayé àwọn ọmọ síbẹ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bá ti lọ bá ṣe bá bá ṣe ní sẹ́yìn wọn pàtó ṣe wọn kò sí pé wọ́n ń dà sí pé kíní kan ṣe rí àyè pẹ̀lú ogun sódà tí wọ́n sì ń ka tí wọ́n ká ohun wọn dáa wọ́n sì rẹ́ ní farabalẹ̀ ká lájọ́ lè ṣe ní sẹ́yìn instead of our sexual experience. So that wọ́n ti so that yóò gbàrà máa jù bẹ́ẹ̀ lọ pé so ètí wọn ha há yóò tún jẹ́ mission fún wọn. Tí wọ́n ti fi tọ́lọ̀ mẹ́ta ti há láti pọ̀ mọ́ ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Báyìí ṣe pé nígbà náà bá ń bí tí wọ́n ti fi yóò fẹ́ ọ̀nà tó ẹ̀ yóò fẹ́ yóò fẹ́ sí kíní jáde sáwọn tó ti máa la gbé kíní. Àwọn náà sáré bí kíkan àti àtọ̀gbẹ́sí fásitì ẹ̀ Then I'm going to start Bangladesh mistake Bangladesh process. So dia jalan kau kau beli apa main apa kripto. Mesti terjadi kan ini mungkin tadi. So kalau dia akan lihat semua tahun itu kan kebanggaan. Ada ada dan dan lah di fat lah kemarin kemarin kemarin saya sendiri amat saya sendiri informasi. Amat sih mulai dia berarti faham. Dan ada sendiri ada yang masalah sebagai matematik bisnis kọ́dà àmọ́ láti ta tọ́ba sílẹ̀ pẹ̀lú májà mi kí àkédà àwọn ọ̀tá ó sì lẹ́yìn ọ̀tá pọ̀ jẹ́ pé pòtítọ́ náà bá ní wọ́n jẹ́ pé torí kan só ti so afẹ́ kí ọ̀rẹ́ yẹn kárí só ti ẹsẹ̀ tó báyìí tó wà níbí nìkan tó wà níbí tó ti ta fẹ́ níbí nìkan. àdúrà àyè àfà àyè báwo la yẹn ṣe náà so kọ́fì lè jẹ́ pé ọ̀rẹ́ yẹn kárí pé so. Um, kálukú aláǹkó rà itu jẹ́ kí wúlò sejak rọrùn kita. Thank you. عليكم السلام ورحمة الله وبركاته آمين हमारी तो

so tí ibi tí ẹ̀sìn bá ti tí wọ́n bá gbé ibi tí ẹ̀sìn wà kò yẹ kí wọ́n gbé ìṣèlú So, ìtọ́jú mùsùlùmí tẹ̀ ọ́ sí lè ṣe àti balẹ̀. so wọ́n ti tọ́ba ìpè ní rẹ ni wọ́n tètè láti bá ara tó ṣe fún ọ̀gbìn nígbà tó ṣe ń bọ̀ ṣe ń bọ̀ so wọ́n gba ìrúkọ̀ lọ́dọ̀ pọ̀ láàrin so fìtìyẹ́ dẹ́n ìṣèlú yẹlẹ yẹlẹ anábì sọ̀rọ̀ wọn kàn kí a máa ṣe àwọn ilẹ̀ ìjọba ń bẹ láyé ní rẹ̀ láti so torí ìyọ̀nda ọ̀tá tó ní ẹ̀ka náà ìyọ̀nda ọ̀tá tó ní ọ̀dà wa pé mo tètè sinmi lásán pàtà tí ọba níbi kan òun náà ti gbà pé báyà fẹ́ kankan tó bá kankan lọ́la bí wọ́n fẹ́ fi lónìí kan tó fẹ́ ṣe fáwọn dọ́kítọ̀ pé báyìí báyìí ṣe wá gbígbà gbígbà tó bá kéde bá sì kí níta lẹ́kàn tó máa ń ṣe nǹkan sí ìlà náà ṣùgbọ́n tí o bá ṣe yọ̀ tó máa fẹ́ fi òkú ṣe tí àwọn bá ń gbé tuntun tó tó tó ó tún wá jẹ́ pé ó tún wá ṣe ọ̀pọ̀tọ́ra ọ̀pọ̀tọ́ra náà kọ́ ṣàmì tí o bá sì nǹkan kan tó so torí ìfiráàrí ni so ìyẹyẹ rẹ ni ara tó mọ̀ sí náà pé ẹni tí ò tọ́ sí wọn látara bẹ́ẹ̀ ó dàbí máa ń sọ ìṣàbẹ̀ ó dàbí torí ọmọ ilé ìwé yẹn ó ti ọ̀tọ̀ sípò iṣẹ́ tí ó máa ń tí ọba ti tọ́ sí ti ti àbí tó bá yọ bá náà lọ́nà tí wọ́n fi lè ṣọ́ Joseph ẹ̀ ẹ̀ kí wọ́n ti ń pè bẹ́ẹ̀. 阿拉嘞，阿拉五建设呢，建设啊，候就是六中区，当时当时是中央，中央中央中央中央，啊，中央中，中央中央，阿拉昆山，啊，昆山，a 山，那那那，喂。 حطها حطها فعلا 500 سنة حطها 10 nínú àná tó ń jẹ́ kẹ́lẹ́ mi máa ń ṣiṣẹ́ kúṣe bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sùn ẹlòmíì wọ́n máa ń bá tó mú báàtì òkú wá ẹgbẹ́ òkúta tó bá wọn mùsùlùmí ṣe bàbá tó ṣe ń pèsè àfihàn báwo ni ti náà kì í sí àgbà ní tí mo lọ gan tí mo lọ kí wọ́n ṣàbẹ̀sẹ̀ hospital kan tí mo lọ gan mo lọ kí àtọ́lá nípa tóbi lọ́tọ́ kan ní oṣù wa láti táwọn obìnrin ń sọ náà àwọn ọmọ tẹ̀tà dúpọ̀ wọn gbà àwọn obìnrin náà lẹ́yìn nọ́sẹ̀sì wọn lẹ́yìn náà wọ́n pẹ́ wọ́n ti kàn án àtọ́kùn àti obìnrin torí kí ni. sọ ìyànlẹ́dúró bẹ́ẹ̀ yàtọ̀ ló kéde yàrá bá ìyànlẹ́dúró bẹ́ẹ̀ yàtọ̀ àwọn obìnrin yàtọ̀ padà sí kéde. sọ wọn kò ṣe àwọn iṣẹ́ rí àìyáta púpọ̀ ṣe nígbà tí wọn bá jẹ mùsùlùmí ṣé ọkùnrin àtòbìnrin níjọ pé ọmọ tíálẹ̀ tó wọ́n papọ̀ ló tó fún lówó fatí ìlú tó lówó kí ni tó nira pé pé ọbìnrin wọn tó ìmọ̀ tó wọn wà tó wọn ọbìnrin kọ̀ọ̀kan olùdí jẹ́ fi da ló jẹ́ pé èdè tó àwọn sáájú ọbìnrin náà wọ́n máa ní ọ̀rọ̀ àbí àwọn tí ó tó tó wọn náà sọ ẹni tó bá fẹ́ fi ṣàánú ìjẹ́ sáàrì àwọn ọmọ tó máa ṣẹlẹ̀ ní ìjọ ìjọ ìjọ tí ọlá rẹ lómi tí ọ̀rẹ́ tí ó pé ló wà ọkùnrin bá fi kẹ́kọ̀ọ́ lásìkò tí ó pé sí ó gbọ́n ọ̀kan ẹ̀dá kan tó máa ń sọ àwọn ọ̀kan ẹ̀dá fi lè mójútó ẹni tó bá wà náà tó wà ní ọ̀gbìn lórí lórí bá wọn ní ìlú ẹ̀ṣẹ̀ ṣe ìfẹ́ sí ìgbà báwo ni ẹ̀ ti ń ṣe báwo ni ẹ̀ ti máa ń ṣe nígbà tí nǹkan bá máa ń ṣe báwo ni ẹ̀ ṣe mà yí pé ọkùnrin àtọ́bìnrin ọkọ̀ yẹn kẹ́ràn kan ẹgbọn fẹsẹ gbára wọn ẹgbọn fàyà wọn ọdọ yóò ti torí kíní ọtí ìdí àti ńlọ ọdún so that wọn lọ sí ìgbẹ́ náà sọ wọn abẹ́ kí o wọn wá wọn á sáyẹn pé àyàn ọ̀rọ̀ pé a ń pa àṣẹ pé a ń dájú so èmi ọ̀dọ́ tíátà kan sọ fún obìnrin kan náà lọ́bìnrin náà fún ẹgbẹ́ orígbẹ́ náà náà rẹ̀ èmi ọ̀dọ́ ilé ìpàdà sí mi lọ wọ́n kà ń jọjú pé kútorí gba wa náà sí tí àbá sínú rẹ̀ àti pé ẹ̀rọ ọmọ ọ̀gbẹ́ dára wọn wọ́n tẹ̀lé àwọn obìnrin tí wọ́n máa fara dára wọn nígbà tí wọ́n tọ́jú wọn wọ́n ẹ̀ kàn máa rí pé obìnrin náà máa kú lẹ́yìn yóò tó pẹ́ kófì ọ̀gbìn tẹ báyà fún síkí ní wọn fana ní pé àtà kódà kí wọn má jẹ ẹsẹ jù ṣé obìnrin ọba kò ní ẹ̀ṣọ́ tí wọn ní tí ó gbọ́dọ̀ gbé ẹ̀ṣọ́ rẹ̀ ṣé obìnrin dábàá fi ẹ̀ṣọ́ rẹ̀ kan fún lọkùnrin bẹ́ẹ̀ lọ kí ló tó tí wọn àwọn tó fara tó ń bá ẹ lọ síkítù tí ẹ kò sí wọn kò sí ọkùnrin àtọbẹ tẹ náà síkítù mi náà síkítù wà ní ọjọ́ tó dọdọ dábàá àwọn àtọkùnrin àtọbẹ náà lórí kí ni tí ìsìnkú kò sówó aláàárọ̀ kọ́ ṣàmì lọ́nà kọ́ péjì tí wọ́n kan ní wọ́n kọ́ ṣàmì kọ́ péjì wọ́n kọ́ ṣàmì wọn wọ́n ṣọ́ akọ́ṣẹ́ sí wọn fún wa o ọ̀gá àwọn àtọ̀rọ̀ ọlọ́gbà lọ́rùn wọ́n fi ṣe ẹ̀sọ́ wọn ní àwọn ṣàmì wọn wọn kọ́ ṣiṣẹ́ rẹ̀ fún pílíkù last question last question.

wọ́n ká gbọ́n yé ọmọ náà tó sọ̀rọ̀ tí ní kò mọ̀ ṣùgbọ́n wọ́n lè ká gbọ́n yé tí wọ́n bá ní wíṣẹ́ tí jẹ́ tí tí kà kẹ́kẹ́ yọ̀ọ̀kan. náà wọ́n máa di pé lọ́dọ̀ wé tí tí wọ́n bá ṣe ìyá láti fi ṣáfẹ̀ síwájú rọ́kà méjì síwájú ẹ̀yẹ́ láti fi síwájú. àwọn tí wọ́n ti pé mọ́kànlá làwọn kí sẹ́pẹ́ láti one to ten méjì ti wà níwájú àbí wọ́n ti wá wájú ẹyọ kan tẹ́ẹ̀fì ṣe ní náà ẹ dáwítì lè ṣe àwọn ẹni tí a kí máa ṣe afro ṣáfọ lẹ kí o àṣà sọ àṣà sọ. طبعا معناتها النبي اثر النبي صلى الله عليه وسلم بسبع واثر بتسع واثر ب 11 بعد شيء تبدا بالمجي بالمسح بتما كده bóyá ìtumọ̀ ẹni pé rọ́kà ìtumọ̀ ẹni pé bàtà náà mi méjì méjì méjì wọ́n parí ẹ̀ sí méje ẹ̀yọ̀kan lé gbàtà kí méjì méjì wọn bára sí náà wà fẹ́ àkáṣe kí gbàtà kí méjì méjì wọn bára sí náà wà wọn fẹ́ wákàtí so ṣáájú ọjọ́ sáà wọn bá pọ̀lọpọ̀ ní mímọ́ wọn ní wí tìrọ̀ gbọdọ̀ kọ́mọ kéré ju mẹ́ta lọ kọ́mọ kéré ju mẹ́ta lọ ti pé wọn ní kọ́mọ kéré ju mẹ́ta lọ pé ṣáàpọ̀ ti wọn wájú rọ́kà méjì ti wọn wájú tí wọn bá kí ẹyọ kan tí ò kí ṣáàpù tí ò kí rákà méjì rárá wọn sì mọ̀ wọn á lábàṣẹ dáa pé هذول الشافعي واحد هذول الإمام أحمد أبو حنيفة الإمام الشافعي رحمه الله غالبي عندك وقت أنا nígbà míì gbọ́dọ̀ pé ọ̀rọ̀ ń wúlò lọ́sẹ̀ àwọn tó bá rẹ̀yìn àbí kí àti kírun kírun tó bá ti pé àsìbábà tó bá yẹn pẹ́ àbí sáré tó bẹ̀ náà jẹ̀sà ní àwọn aráàkà kan wá ṣèṣe tí wọ́n fẹ́ràn ní pé ráàkà ní láti pẹ̀lú ẹ̀sìn láti èèyàn ti fẹ́ èèyàn ti sùn tí a tó wá jí tí a bá ní kí wọn kí méjì rákà méjì síwájú ẹyọkà ọjọ́ ti lọ tàbákòkò kìnìún ti dé fájúrò ti dé àfáàgbè sáàdẹ ẹni ní rákà kan wá àbọ̀ rẹ̀ yẹn èyí tí wọn fi kí rárá rákà sọ níta sọ imam ṣáájú ẹsẹ pé rẹ ìyá lè ṣe méjì pẹ̀lẹ́ ìrìnàṣẹ láì ní fi ṣáà ọtí ọ̀pọ̀lọpọ̀ ní ọpẹ rárá after ìsìnkú àdéhùn ìwà ẹni tí imam ṣáájú ẹsẹ.

Voy a... Eh. Naam, tí a ṣe sọ pé kọ́yà ì d í w ọ ́ mi náà yóò fún wa pẹ̀tì wá. Ọ̀rẹ́ ọ̀rẹ́ ta sì t m lé òun pèlè. n ọ ́ t ì r á babu fi ma ní àìdè máa ń dùn tí tọ́jà ti sọ̀rọ̀ tọ́hàn náà ti gbà náà nù sọ̀rọ̀ sótìlẹ̀ wọ́n ti bèrè lẹ́nu one million tẹ́ni ni one million wọ́n dẹ̀ ya yẹn mẹ́rin sì lẹ́lẹ́ pé tọ́nà bá ní kẹ́hìn gbé ẹni ẹni ló gbọ́ nítorí pé business yìí o ní ó yọ afẹ́fẹ́ ìyẹ́kùn fún ọ̀rẹ́ yìí abẹ́tìmọ̀ yọ lọ láì ní àdéhùn pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀ láì sì ní ìpanupọ̀ lórí ẹ̀tẹ́lẹ̀ sókè eléyìí dáadáa lè ń ṣe sí lápẹjù ìwà one point one lẹwà mú látàkùn owó rẹ one point one ló ń rí bí àkáǹtì ẹni mi ò ṣe mistake mo fi hundred thousand lẹ́kùn mo fi ṣe ẹ̀bùn fún ọ tó ti gbá àlàyé tó ti yé lọ́tẹ̀ àbá ti sọ ó ti dìde báwọn lọ́dà bí ó bẹ̀rẹ̀ tó ti yé láti ká tó sọ pé tí ẹ bá jọ sọ pé ó fi sí òògùn náà wọ́n fi ń ṣe sí ọṣọ ọdún. bọ́dà yìí tá a sọ pọ́tọ̀ yìí kan àwọn onímọ̀ máa sọ pé tí wọ́n bá ti mọ̀ tẹ́nìkan bá ti mọ̀ pé tẹ́nì bá ti yáwó lọ́dọ̀ yóò ṣe fún mi yóò fi kún yóò fi kún tí wọ́n pé mẹ́sìn jáde ìlànà wa rí ẹnìkan àti àbúrò lọ́ba lápẹ̀jú ẹ̀yà ìyẹ̀bá yìí wọ́n ti yá wọ́n máa dáwọ́ padà wọ́n bá ta half million wọ́n fún ọ ní five hundred and fifty thousand lápẹ̀jù ṣètì ṣe àbẹ̀rẹ̀ ìdájọ́ bẹ̀rẹ̀ fún wọn kà mọ́ ṣe kìnnìkan lábẹ́ máa ṣe ń ṣe ní kí wọ́n bá ń yá ọlọ́dọ̀ àbúkọ́ àwọn dáàbò máa ń fẹ́ pé bá ṣe ń ṣe lọ́dọ̀ ẹ̀kọ́ ti dàda dàgbà bí wọ́n ti di kí nù ní tó bá ti rí bẹ́ẹ̀ irú ẹjọ́ yà lóhùn tí àwọn ìyá ọlọ́dọ̀ ti jẹ́ máa ń fún ìgbé owó tí wọ́n ń ṣe dára sí fún ọ̀sẹ̀ tó wá ọlá fẹ́ gbé ní ìlú tó bá ti gbà. lọ́wọ́ ti di àládà rẹ̀ àládà tó gbà tó ti di àládà rẹ̀ wọ́n ti dàbí ìgbà tó jẹ́ má jẹ́ tí ń bẹ láàrin pẹ́pẹ́ yáwó àti ẹgbẹ́ pẹ́ yá ní owó ní ọjọ́ sẹ́nu. torí lẹ́gbẹ́tẹ̀ sẹ́n nígbà tí wọ́n bá tún wọn wọn ẹni yóò tún ṣe kí ni àbí náà wọ́n tọ́mọ ti mẹ́rin máa expect ẹ̀ lọ́kàn ṣe nínú bá ìtọ́jú pé gbà mú principal wọn lẹ́yìn ọ̀gá pé àlùbàrò ọba àlùmọ̀ ṣùgbọ́n bí ṣàpọ̀ níta bá ti máa dára dára pé báyìí mo ṣe mo ṣe yóò dà ẹ́ta tó pé máa ń jẹ ìbẹ̀rẹ̀ ṣe nígbà tí ẹ ṣe náà bẹ̀rẹ̀ pé báyìí bẹ̀rẹ̀ láàrin ṣe ti yẹ ọlọ́run àbàlà tó ṣe ti kíláàsì ẹ̀dá kan bẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ اللهم اجعلنا من فضلك يا رب يشكر قلبك على الجميع سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Oh, oh.